ojú mo wá fẹ́ bẹ àwọn ìjọba wa kán jọ kán ṣàánú mẹ̀kúnnù ìyà yìí ti pọ̀ jù kò sóúnjẹ ń lọ àwọn èèyàn ń kú gan tán hàǹgì ara wọn tán lọ ń para wọn wọ́n ti pọ̀ jù nígboro ẹ lè ṣàánú wa torí ọlọ́run ẹ̀yin gọ́vnà ẹ ṣí bọ́dà ẹ̀yin ministers ẹ jọ̀ọ́ ẹ ṣí bọ́dà ẹ̀yin house of assembly ẹ ṣí bọ́dà ẹ jọ ẹ torí ọlọ́run ẹ̀rẹ̀ bá wa bẹ buhari kán ṣí bọ́dà ilẹ̀ yorùbá wọ́n ṣí bọ́dà ńlẹ̀ haúsá àwọn haúsá ṣí bọ́dà wọ́n rí ìrẹsì kó wá síbí wọ́n fi ń gbowó fẹ́ àtàkì wa pẹ̀lú oúnjẹ ni nígbà tá a bá róúnjẹ jẹ kí agbára wo la fẹ́ ní ẹ torí ọlọ́run ẹ torí ọlọ́run ọbẹ̀ yín ni ẹ ṣàánú mẹ̀kúnnù àwa fún yín àwa fún Buhari gọ́vùnà àwa wa pẹ̀lú àwọn tó dìbò fún yín ọmọdé ń sunkún àgbà ń sunkún ọ̀rọ̀ nígbà tí málàdé ti pa wọ́n tán sóko tí fúlàní ti pa wọ́n tán sóko ta ló fẹ́ lọ sóko lọ ṣe nǹkan ọ̀gbìn kí la fẹ́ jẹ aráàlú máa ti kú tọmọ yín lórí àwọn aráàlú ti kú tọmọ yín lórí ẹ dìde para yín pọ̀ o ẹ̀yin gómìnà ilẹ̀ yorùbá ni mò ń bá wí o ẹ̀yin gómìnà àtọ́rá láàánú ní yorùbá níjọ́táláyé ti dáyé orin kan a máa ń kọ́ láyé àtijọ́ pé kàkà ká dọ̀bálẹ̀ fún gàǹbàrí ká rọ́jú ká kú eléyìí tí wàá di pé tí wàá ń dọ̀bálẹ̀ tún yíra fún Gàmbàrí sìn ni o ṣé la dọ̀bálẹ̀ sìn orí dọ̀bálẹ̀ ni mo wà mọ́ ń bẹ̀ yìí o arúgbó ni mí o ẹ jẹ́ ṣàánú Nàìjíríà ẹ ṣàánú àwọn ọmọ tó ń jìyà ẹ ṣàánú àwọn ọmọ bọ́yìsì tọkọrin ìgboro kiri tí wọ́n tún kó wọn a tún pa wọn a tún yìnbọn pa wọn láì nídìí láì ní reason ẹ torí Ọlọ́run ẹ̀bẹ̀ ni mo bẹ̀ yín mo fi ilẹ̀ tá ìjọ ń tẹ̀ mo fi bẹ̀ yín omi ilẹ̀ wa mo fi bẹ̀ yín ọba tó dá ayé àti ọ̀run ọba tó ń tàn mọ́lẹ̀ kiri ayé mo fi bẹ̀ yín ọba tó dómi ara ìjà ara wa iṣan ara wa egungun ara wa ẹran ara wa tó sọ wá dé èèyàn tó mú wa wọnú ayé mo fi bẹ̀ yín o ẹ ṣàánú yorùbá o ebi ń pa ebi ń pa wá o. hello.